الحمد لله ولي الصالحين ولا إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم warahmatullahi wabarakatuh adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tó ṣàánú èmi àti ẹ̀yin pẹ̀lú islam abẹ́ Allah subhanahu wa ta'ala islam láìláì ní àárọ̀ yìí ní ṣókí afẹ́ṣẹ́ra wa lójú kòkòrò láti ara ọ̀rọ̀ ọlọ́run oba tó sọ pé yá ayyuhal ladhina amanu taqullaha ilayhi wasila يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة olúwẹ̀lẹ́dà wá ní ẹ̀yọ́ nígbàgbọ́ òdodo ìtakùnlọ́ ẹ̀bẹ̀rù ọlọ́run páyà ọlọ́run nínú àyà mi ò ní àkọ́kọ́ òtìtì ní pàápàá ìbẹ̀rù àkọ́ yẹn ni pé ìbẹ̀rù ọlọ́run ètò tọ́ sí Allah subhanahu wa ta'ala wàbẹ̀tàngó ọ̀rọ̀ tákù àwọn kọ́ la fẹ́ sọ gangan wàbẹ̀tàngó la wa ní àlèwàsílà tí wọ́n ń pè bẹ́ẹ̀ ní means lédè òyìnbó àlètí ní yorùbá sí àkàsọ̀ àgà ọ̀nà a gbà débì kan ẹ wá nínú súrà tá a mọ̀ sí rọ́bí sinirọ̀ bí kalẹ̀ di ẹ̀kọ́ lakọ̀ à ń pè ní súrọ̀tì àyàk kíkọ́rọ̀ ó pọ́pùlà ìkíra ìkíra bí sinirọ̀ bí kalẹ̀ di ẹ̀kọ́ lakọ̀ ìparí ọlọ́run ní wáṣíjúlẹ̀ wàkútàríbẹ̀ wáṣíjúlẹ̀ wàkútàríbẹ̀ forí báyìí wọn forí kalẹ̀ fọlọ́run wọn súnmọ́ lọ́run sọ́lọ̀ ní ká wá ọ̀nà tààgbà súnmọ́ ṣùgbọ́n nínú ẹ̀sìn wa Islam nǹkan bá ti pè ní ìjọsìn tọ̀kí sí ni o kìí bá forí rò ní pè ní ẹ̀sìn láàárọ̀ ìsìn akírun àbí ìgbà tí wọ́n ṣe ikọ́ mọ̀tàn Imam ṣe Allah Akbar gbólóhùn tá a gbọ́ tó jáde ó kọ́kọ́ dákẹ́ lọ́gbàrí dídákẹ́ yẹn ohun kàǹkàn jẹ́jẹ́ kì í ṣe kó ń kà sínú ìyàtọ̀ wà láàrin ká kéwú sínú àti ká kéwú jẹ́jẹ́ kíkéwú sínú ni pé ẹnu wa ò ní yí ahọ́n wa kò ní yí padà òkè wa gbogbo àtàmọ́ wò báyìí ọkàn láti ń ké ìyẹn kọ́ ni wọ́n ń pè ní kéwú jẹ́jẹ́ o kíkéwú jẹ́jẹ́ ni pé ahọ́n wa ò mọ̀ mi yóò mọ̀ yí padà ètè wa náà mọ̀ mi àwa fúnra wa ọ̀rọ̀ ra máa gbọ́ ń tà ń kà kódà ẹni tó wà lẹ́yìn wa lè ra máa gbọ́. gbogbo ìwà ìmáàmù òkè oúnjẹ jẹjẹ àwọn gbogbo àná nǹkan kan yẹn náà lẹ́yìn àwọn àgbọ̀ alhamdulillahi rabbil alamin tí ìmáàmù kàkàkó ṣe alágbà tó wá ní ọlọ́run tó jù lọ gbogbo wa wòjú ara wa kí ló ṣẹlẹ̀ dírámà wò ní mọ́ fẹ́ fà fọ́ tàbí ń bẹ́ẹ̀ kó sọ pé ó ní ẹ̀sẹ̀ ábọ́ọ̀mù náà bí akíbárù náà ni àní ìgbà wọlé tóró ti ní bọ́lọ̀m tó ní káṣí ń ṣe gbé kalẹ̀ tó tá a bá fẹ́ ṣe yí kòkòrò tá a fẹ́ wà ń tá a fi súnmọ́ lọ́nà gbogbo tá a fẹ́ lò yẹn gbọ́dọ̀ wà níbàámu pẹ̀lú tọ́lọ́wọ́n bá là kalẹ̀ ó wá pọ̀ kì í kan ètò ní fẹ́ ṣàlàyé fún láàárọ̀ ní pé ní gbogbo àwọn ọ̀nà wọ̀nyẹn lẹ́yìn tó jẹ́ ọ̀ranyàn lé wa lórí ọ̀ràn èèyàn lé wa lórí ní kákìrùn lẹ́ẹ̀kan lójúmọ́ èèyàn lè sọ pé mo fẹ́ súnmọ́ lọ́n pẹ̀lú ìran ọ̀ràn èèyàn márùn ọ̀ràn èèyàn lè yan tẹ́lẹ̀ kí ṣe pé tẹ̀yàn máa ń kírun kò ní súnmọ́ lọ́hùn ṣùgbọ́n èèyàn gangan ló sọ ọ́ di mùmìnì ẹni tó ti jẹ́ mùmìnì tẹ́lẹ̀ lọ́lọ́run wá ń pè pé wà bẹ̀ táàbù ilé ìhílì wà sí ìlà kì í dàwọn kèfèrí ọlọ́run sọ pé yáa yáa lè kàfìrú ìtakùlà wà bẹ̀ táàbù <laughs> mùmìnì ta ti ń kírun ìrún ọ̀rọ̀ yẹn máa rán lójú máa pàjẹ́ àwà wá nǹkan kan tá a máa fi súnmọ́ náà kókó tí máa fẹ́ sọ ni pé tá a fẹ́ fi súnmọ́ náà yẹn gbọ́dọ̀ jẹ́ nǹkan tá a dán ní mọ́ á tẹ̀pẹ̀lẹ̀ mọ́ á gbà mú dáadáa àní mọ́ fílẹ̀ ńgbà kọ̀ọ̀kan ó kéré ó lè jẹ́ pé téèyàn fẹ́ máa ń ṣe ni pé tó bá ti tó bá ti di pé òun kí zúrì kan fún àpẹẹrẹ lẹ́tọ̀ọ́ kí náà ìrùn kan tó ń ti ṣe subhanallah mẹ́tàlélógún alhamdulillah mẹ́tàlélógún Allahu akbar mẹ́tàlélógún ó lẹ́gbọ́rọ̀ kan tó wà tí mo gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta wọn lẹ́nìkan sọ pé Islam pé ìtaba katẹ̀síwá tàbí Sri Lanka ó ráṣà fi ṣe ó fi ṣe àfiwé láàrin Islam Christianity àti ọlọ́run tàbí kiri àti ní Jésù kú àti ìdí àwọn onífánà ó sáwọn wo wá ní kó jọra àwọn àìmọ̀kan ni kí ṣe tàbí kiri nìkan là ń kà subhanallah thirty three alhamdulilayi thirty three alahadua thirty three atunleka subhanallah thirty three alhamdulilayi thirty three alahadua thirty four atunleka subhanallah mẹ́wàá alhamdulilayi mẹ́wàá alahadua mẹ́wàá atunleka subhanallah twenty five alhamdulilayi twenty five alahadua twenty five atunleka subhanallah alhamdulilayi alahadua subhanallah alhamdulilayi alahadua kàmú kàmú bẹ́ẹ̀ di so àìmọ̀kan ló mú wọn sọ bẹ́yẹn ọ̀nà tá a lè gbà ṣe kánà bí n ṣe ní tí mo sọ wọ́n yẹn so lọ́rọ̀ kan ká wọ́n yà kúrò lójú ọ̀nà jù tó máa ń pé lẹ́yìn tí èèyàn bá ti kí zórí kan fẹ́ ṣe fàṣẹ ṣùgbọ́n àbáwá yorùbá ṣe máa ń sọ pílẹ̀ pọ́wọ́ lànà bí máa ń ka ọ̀ mo lè ṣàlàyé ọ̀nà táwọn bí ń gbà ka ọwọ́ kìí ṣe anúmílà kìí ṣe àwọn ìlànà lànà bí máa ń ka yóò fà wálẹ̀ ìkejì yóò fà ó di méjì kẹta yóò fà kẹrin yóò ṣe ẹ̀fà tàǹpà kòkò yóò tún dá padà sókè bẹ́ẹ̀ lànà bí ṣe máa ń ọwọ́ ṣàfihàn bá rí ìka ọmọ ètò ẹ̀ máa fọ́ síbẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún ni àbí ọ̀nà kan tí ẹ̀ lè gbà ká ní ṣùgbọ́n àná bí kì í kà bẹ́ẹ̀ tiẹ̀ ìka ẹyọkọ kan lànà bí máa ń ka ẹ̀rìkọ́ kan èèyàn gan wà nù tó ń kà láti lè pé bọ́ ìyẹn by the way wọ́n ní ìbá ti wá kí zúrì tẹ̀sùbá bí yorùbá ṣe sọ sùhánù láìta tírí aláìta tírí alágbàtà tó ṣe tán tó ti wá ka kùrìsíyù tíra nàbí sallallahu alaihi wasallam sọ fún wa ṣe tó bá ń ké kùrìsíyù lẹ́yìn gbogbo ìwọn ọ̀ràn yẹn márààrún nǹkan tí ò tí ì jẹ́ wà lìyàn náà ni bó ṣe wà láyé dàrẹ́ tàbí ìṣẹ̀lẹ̀ àìtí ìkú ẹ̀ ni ò ti jẹ́ kó wà lìyàn náà ní ẹ̀ márùn-ún lójúmọ́ kékeré sí ilẹ̀ márùn-ún lójúmọ́ kọ́ láwùjọ lẹ́yìn ìrun ọ̀ràn èèyàn márààrún òkà kò sí òní zuri òtúnkà asiri òkà magri òkà iṣẹ́ ẹ̀ka amúlòpọ̀ àti kàdísì yẹn nígbà tá ń sọ̀rọ̀ pàtàkì kùrìsì òtẹ̀tẹ̀kì wá táìmì àgbà ọ̀kan nínú pàtàkì kùrìsì òkìkí lẹ́yìn ìrun ni pé ànábì ní ẹni yẹn tó bá ń ṣe bẹ́ẹ̀ lójoojúmọ́ tí ò fàyẹ̀ ń tí dá dúró tí ò fi tí wà àlìjẹ́nà ni pé kò tí ì kú okùnfà àlìjẹ́nà kan ni ara ìṣojú kòkòrò kan lèèyàn náà torí pé kì í sọ̀rọ̀ èèyàn lé wa lórí ẹ̀mí wò pé lẹ́yìn tá a bá ka àwọn wọ̀nyí wá ṣe ètò òun wá fẹ́ ṣe yí eléyìí òun fẹ́ máa ṣe subhanallah alhamdulillah wa la ilaha illallah Allahu akbar hóró kan ni màá máa ṣe ẹ̀wọ̀ màá máa ṣe níbo láàrin zuri sasdi bóyá tí bá ti wà ń fi iṣẹ́ ní tí màá máa ṣe ní ṣùgbọ́n lẹ́wọ̀lẹ́wọ̀ lẹ́wọ̀lẹ́wọ̀ lágbàrú hóró kan àsìkò tó yẹ wá lóhùn mọ̀ ṣé yẹn èèyàn ò ní sílẹ̀ mọ́ tó bá ti dàsìkò yẹn hóró ẹyọ kan ẹni òun fẹ́ máa ṣe ìtagbára tòun ká nìyẹn ẹlẹ́ni mẹ́ta lòun fẹ́ máa ṣe méje lòun fẹ́ máa ṣe ìdí tàbí wọ́n sọ mẹ́ta méje mọ́kànlá kankan ní pé àmẹ́bí nínú lọ́hà wítírú yuhibbul wítírú Allah is odd he loves odd number ọlọ́run ọba ọba àṣẹ ni ó fẹ́ràn nǹkan tó máa ń lé lẹ́yọ kọ̀ọ̀kan ṣébi yàtọ̀ sí ìtàkùn ti sọ fún wa pé nǹkan bíi mẹ́wàá rí ìmọ̀ kálẹ̀ kan yẹn fún láì mẹ́wàá fún láì mẹ́wàá láàgbà mi ò ìlẹ̀ tó bá jẹ́ ìyẹn ni mo kàn mú wá bí àpẹẹrẹ wọ́n ìlú kúrò àlọ́ mẹ́wàá ká bí àyà kan máa máa ká kí n tó sùn lálẹ́ àyà ìyọ̀ kan yàtọ̀ sí ìtàkùn ti sọ pé ká kà á tẹ́lẹ̀ o tàbí láàárọ̀ <clears throat> bá ti káàsù bá àtàdé mo kí ṣúgbé ìtàdé mo ṣe àtàkì máa ya orú kan mo fẹ́ máa kà èèyàn ní níìsì ẹ̀mọ́ ọ́ ibi iṣẹ́ wa jàre tíṣà ní mi tó bá ti dàsìkò short break aago mẹ́wàá sí aago mẹ́wàá kọjá ìṣẹ́jú mẹ́wàá ní short break àwọn míì aago mẹ́wàá sí aago mẹ́wàá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún during short break yẹn kò sí nǹkan kan sí ìmọ̀ọ́sí ìṣẹ́jú márùn-ún yẹn ní ìfìmọ̀ kékeré kò sọ yááyà tó jẹ́ five minutes nínú every day Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. Nǹkan kì í wọ́n ráyè Saturday, Sunday náà. Kódà kó wà ní oko láti dàgò mẹ́wàá yẹn. Sàgò mẹ́wàá kọjá àṣẹjú márùn-ún. Kúránì mo fẹ́ kà. day kì í níṣẹ́. Kò bá àwọn tó bá wà ní mọ́tò yóò tàbí tí orí kankan ti bóyá kò mọ nǹkan tó ń ṣe máa dùbà Ìyẹn gangan ni wọ́n ń èèyàn fi ń súnmọ́ lọ kò bá àmọ́ pọ̀ ṣé wá rẹ̀ tó wá ń ka ìṣẹ́jú márùn-ún tí mo sọ yìí tàbí tó ń ka oró ayà kan rẹ̀ tàbí tó kàn máa ń jẹ́ zuwánà ọ̀làmílá ọ̀làmílá ọ̀làmílá oró kan tí wọ́n wọ́n ṣe ń tò ní lẹ́yìn áfírí o tàbá ti kí áfírí tàbá ti dàgbò márùn-ún zuwánà ọ̀làmílá ọ̀làmílá ọ̀làmílá ọ̀la ṣùgbọ́n yóò kírun ọ̀rọ̀ èèyàn yóò ṣe gbà àwọn tánàbí ti sọ pé ká mọ̀ ṣe ìwọ̀ ti yẹ̀ o ó lóore ju ẹ̀bí jẹ́ pé ó kàn dédé jókòó lónìí alhamdulillah aláìláìlá aláfà 3000 kò tún ṣe mọ́ ìjọ́ kan ló kàn gbogbo ah, ó bá yẹ kí tó fi lọ́wọ́ ẹ̀yìn ẹ̀kì kò dún ní mọ́ pọ̀lọpọ̀jì torí pé àwọn ti sọ̀rọ̀ máa yọ̀ sáájú wíìrì nígbà ìdún ní mọ́ tó ń bóyá orin ìrìn àjò tàbí kò sára ààyè tàbá ìtàn nídìí mọ́lẹ̀ wọ́n tún máa kọ ládàá yẹn fún oríṣi tó ń gbé kò ṣe lásìkò yẹn tí nǹkan kan dì lọ́wọ́. mo man áwọ mo fàáfìrọ̀ ó wà ní ni ó travel ni ó tó wà sí ìdásíkò yẹn ó sì máa ń ṣe ti kò wá ṣe jọ kan kó rí ẹ tó yan tàjùdì lójoojúmọ́ lóru tí ì mí ìsẹ̀ ìjọ tí ò tó bá mí ìsẹ̀ bó yóò àbúrò rẹ̀ bá kan wọ́n tó ń kọ́ kó tún ti kì ó ti di ìtòmọ̀ lára mo yan tàjúdì lónìí ìjọ kankan ló gbà tàjúdì mọ̀ sí ẹwà ìjà fún ìnà lónìí láti já àwẹ̀ ní pé every monday mo fẹ́ mọ́ gbà rẹ̀ every thursday mo fẹ́ mọ́ gbà rẹ̀ mo rò pé kí ọ ìtọrẹ àánú every monday ìgbà ti kúrò lé máa transfer one thousand sí èèyàn kan gbogbo ọjọ́ monday monday máa máa transfer one thousand sí èèyàn ọ gbogbo ọjọ́ monday on tuesday ìjọba àdàdìgbò ní déètì kankan ọ every day mo gbọ́dọ̀ máa transfer five five hundred sí èèyàn ọ every week máa máa fún yẹn ní five five hundred naira èèyàn wá dún nímọ̀ bẹ́yẹn níjọ́ tó bá rí ṣe bóyá kò wá sówó lọ́wọ́ ẹ̀ kò sáà fi ń ṣe odidi ọdún kan ló máa five five hundred naira every day or five five hundred naira every week. ló ń fún yàn ẹ̀rí níjọ́ tó bá wá rí ṣe yẹn bóyá o gbàgbé àbó owó yẹn gangan àbí nǹkan kan ṣẹlẹ̀ wọ́n tún fi kọ́pù ó tún fi ṣe ṣe àwọn àṣà ẹlòmíì gbogbo ṣùgbọ́nlẹ̀ kò rọ́ lọ́rùn fún fánọ́rẹ̀ náírà ní à ṣe lọ́sẹ̀ pa àwọn wọn máa ń rọ́jú ṣe pé alájọ́ ń gbà a máa dùn tí owó abájọ ń gbààwẹ̀ papọ̀ àwọn kéèyàn òun dá gbààwẹ̀ níjọ mọ́nì kìíní kan gbọ́tàmẹ́lọ ń kọjá àwọn òní jẹ́ ogun ìyẹn jẹ́ lẹ́gbẹ̀ẹ́ o alákàrà kò lówó ẹnìkan mu ìbò lọ́dọ̀ ẹ oríṣiríṣi nǹkan wọ̀nyẹn ẹnìkan dé sí oko five alive rí láti di pàtí tẹ lọ àbẹ́ nìkan tó kó dé iṣu tó dáa tí wọ́n yàn lérí àwa ń bì àbí kókò àwọn kìíní ò lè lọ àbí wọ́n mu ice cream lẹ́gbẹ̀ẹ́ ẹ̀hẹ́n àbíkò lọ́wọ́ àwẹ̀ yẹn ọlọ́run forí jì wọ́n mọ̀ gba ọmọdọ́ gbogbo àjọ ń gbà owó lágbára ẹ̀ gbọ̀dùn ó mọ̀ yan nọ́fìlà dùhà fún àpẹẹrẹ dùhà ní ìran nọ́fìlà tá a mọ̀ yan nígbà tí òun ti jáde tán pátápátá kò wá ní ìdí ó bẹ̀rẹ̀ lórí rákà méjì mẹ́rin mẹ́fà mẹ́jọ ìyẹn ní ìsìn ẹ̀ẹ́dìdì ìjọ tó bá lọ ní bí ó ṣiṣẹ́ lọ́fíìsì àbí kìíní kan pé àjọ yẹn àsìkò yẹn pé àìfẹ́sì wà kí sì dé wọ́n ní wọ́n ń bí èsì wọn àbí kìíní kan dé ẹ understand kò wá láàyè àbí níbi iṣẹ́ ó ti rí mẹkáníìkì ni wọ́n ṣe mọ́tò kan lọ́wọ́ àwọn yẹn wá ní wọ́n lọ sí Kánò mọ́tò wọn bàjẹ́ wọ́n ti wá jí pé ẹ̀wọ́ wá ń ṣe kí ní ẹ̀tí títí tí ẹ̀ṣà understand ló àwọn kan yóò fún yàn láàyè lásìkò yẹn wọ́n ó kọ́ lábẹ́ ẹ̀pọ̀ tó ti kì so let us find one thing ẹjẹ́ agbóti ẹ̀ṣẹ́ hóró kan kábí bẹ̀rẹ̀ rẹ́lùmí bá ṣe fẹ́ sí nǹkan mẹ́wàá ní òkò papọ̀ màmá àgbàwẹ̀ mọ́ndé àtìkọ́ ọ̀dẹ̀ màmá yẹn mẹ́sìlá mọ́kànlá mọ́kànlá lóòrè àwọn àfúnyàn ní ten ten thousand ní gbogbo ọjọ́ Tuesday Tuesday yóò akọ gbogbo ẹ̀kọ́ kò ní ilé jíjọ́ méjì lọ yóò sùn yóò sùn just do If you want to go ẹ̀ṣin yìí tó bá rí nǹkan nǹkan lọ́rọ̀ èèyàn bá jẹ́ bílọ́níà kí mo pé bílọ́níà tó ní five five ló ń fẹ́ fún èèyàn ní sọ́dà ni kó wá dún ní mọ bẹ́ẹ̀ tó gbà lálẹ́ wà má tó kọ́ bínú lé àǹfọ̀sì kan mi nàkọ́ ìlé tẹ́jì má fojú tẹ́lẹ̀ pé ah, èmi gan kí n ronú ara mi ọ̀rẹ́ tọ́lọ́ ṣe fún mi jẹ́ ọ̀rọ̀ five wá ní sówó lè yìí sí mi gan-an lójúmọ́ sá àwọn tó yẹ kí máa fi five thousand àmọ́ five hundred yẹn náà ti bẹ̀rẹ̀ mo kàn mú wàhálà sọ bí ire mi sáré kálukú ló mọ rẹ mo rò pé kí wàá èmi ò mọ ní nǹkan kan ò ní nǹkan kan dáa tó bá ti di ọjọ́ jímọ̀ máa lọ́mọ kí fámìlì ìlú wa mo kúkú ń gbé fámílì ọ̀f màmá adébẹ̀lọ́gbọ̀n sálámù sáwọn ìṣẹ́ olóorin ni iṣẹ́ tó mú nìyẹn every friday àláwà nípa ẹ̀ká àárọ̀ ẹ̀kọ́ láàjímọ́ o mọ̀mọ́ o nìkan òkú ló nǹkan tó fẹ́ fún wọn o ní nǹkan tó fẹ́ fún wọn o ó rí pé jímọ̀ kan tó bá wá kí wọ́n kí ló ṣẹlẹ̀ àmọ̀ríkà wọn kí ló ṣẹlẹ̀ àríkà wọn lónìí wọ́n mọ̀ pé wọ́n mọ̀ kọ́lẹ̀ fún ẹ tó dáàbò bí ní afṣù sálámà bẹ́ẹ̀ náà ẹ̀fọn sálámà kà ẹ̀fọn olówó ò lè gbà àwẹ̀ ò lè yánáfílà ìpínlẹ̀ bá mi sọ pé kọfífà táà ní alàdìsàn subhanallah bihamdi subhanallah ìlàwí ó fúyẹ́ láhàn pọ̀ ó wúwo láhàn tí ẹ lọ́mọ kíyàn ṣe ọ̀nà sáà mo kàn ṣàlàyé every friday màá máa lọ kí wọn ní family house ọ friday yẹn ni ráàyè ìṣèjọba mò ń ó dẹ̀ wà consistent ìjọ́ tó bá lè lọ bóyá travel tàbí bóyá rẹ̀ tàbí sick wọ́n mi fi kọ́ kó tún ti wá kí wọn advantage ẹ̀ so wá bẹ sáàgó ilé ìlú àṣìlá káwà gangan tàbí súnmọ́ lọ eléyìí yàtọ̀ sí sí ọ̀ràn yẹn tó ẹlòmí bá ṣe tó ẹni ìdílé òun ti mọ tó wọ́n mọ̀ sí òun lọ mọ kí àwọn ará ilé nílò ogun ọjọ́ sátọ̀dẹ̀ ló máa ráyè sunday òun padà lóko lọ́dọ̀ wáyé bàbá ẹlòmí tó wà ní èkó àti pọtásẹmọ wọn ni ọfù tòun tó bá ti fi náìtì ó máa ní ọfù gbogbo àwọn táìmù ọfù yẹn òun lọmọ kí ẹ kò ní kírun kò replace irun o kò replace àwọn iṣẹ́ ọ̀ranyàn o tọ́lọ̀ ń ṣe lọ́rùn èèyàn lé wa lórí nǹkan tá à ń sọ yóò dípò ẹ̀ o lẹ́yìn tó ti mójú táwọn ọ̀ranyàn yẹn tán ọ̀nìyàn á o ọlọ́run kó fún wa ṣe o ọ̀nìyàn méjì ọmọ ojú jókòó ilé ìmúrò ní kí ilé mi gan fẹ́ máa ṣe nínú ẹ̀lẹ́rú wà àti tí mo yẹ ní mọ́lé tí mo náà ní ìbádà every Tuesday mo fẹ́ máa lọ mọ́ṣáláṣí kan báyìí fẹ́ lọ máa bá wọn fẹ̀rẹ̀ ọlọ́run lára wọn báyìí gbogbo àwọn tó lọ lé gbé tó ń kàn jókòó kalẹ̀ jálà bí i ṣe káàkiri mo ní ìbádà náà máa lọ wọn kọ́ wọn ní fátíà ní mọ́ṣáláṣí báyìí báyìí ọ̀ mọ́ṣáláṣí wa mo fẹ́ lọ́wọ́ kọ́ wọn ní kúlẹ̀ àlà tí ó bá mi ti mọ̀ tán máa bọ́ sí kúlẹ̀ àṣù bá fàlà kì máa bọ̀ is anything like that o ti sọ ní nǹkan tó lè máa ṣe wọ́n mọ̀ máa ń sọ àwọn nǹkan wọn ìrẹ́ lómi òrunú lọ bẹ̀ gba so kí n lọ kọ́ àwọn èèyàn ní mọ́ṣáláṣí irú àwọn obìnrin báyìí ní lọ tó bá ti di gbogbo àlàmísì ní ìsọ̀tà látù ní ìsọ̀tà fẹ́ ó lẹ́kọ̀ọ́ kan tí màá máa kọ́ ni tàbí tíra kan kékeré yìí màá ṣàlàyé fún ìṣẹ́jú márùn márùn-ún tí mo ń sọ sí àfẹ́ nàìjíríà wá ti táìmù ààrẹ ẹjọ́ mọ́ṣáláṣí mo fẹ́ mọ́ wá ní gbogbo àárọ̀ sátidé ìṣẹ́jú méjì méjì ni mo fẹ́ mọ́ lò láti ṣàlàyé ọ̀rọ̀ lọ lẹ́yìn ìṣẹ́jú méjì padà dúró tí bá fún yín láàyè ìbéèrè abẹ́yìn kò ní ìṣẹ́jú mọ́kànlá lọ lẹ́yìn ìṣẹ́jú mọ́kànlá tún ìjókòó ti ń bọ̀ so that is it ó ti wá sọ́dún yìí láàzì ti sọ òbí mú lọ́kùnkúnnù bẹ̀rẹ̀ àwọn ìfọ́lá wàbẹ̀tẹ́kù ilé ilé wà sí ìlà lọ́wọ́n ràn wá lọ́wọ́ lọ́kùn fún wa ṣe lọ́kù ṣàánú wa dáadáa wa lọ́mọ jẹ́ kó bá ṣe lẹ́gùn dáadáa ó pọ̀ wà láàpọ̀ mọ́ lẹ́gùn dáadáa lọ́n kó ṣe lórí kọ̀ wàhálà dáadáa ká fòkè àwọn àkùnrin ìdíta mú wà ilé ẹ̀rù nígbà míì ní ìgbìmọ̀ wọlé ọgbẹ́rẹ̀ láàpá sómi àwọn ó ṣàlàyé fún mi ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب واحد وعافيتنا إلى الحق وإلى الطريق المستقيم اللهم اجعلنا من الذين يستمعون لقوله ويتبعون أحسنه اللهم اجعلنا من آل القرآن الذين يتلونه حق تلاوته أناء الليل وأطراف النهار ربنا هب من أزواجنا وذرياتنا قرة عين واجعلني المتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته